Ayọ̀ Mákùn. Ayọ̀dèjì Richard Makun, tí gbogbo ayé mọ̀ sí AY jẹ́ ògbójú apanilẹ́rìn-ín òṣèré òǹkọ̀ọ̀tàn olùdarí eré àti agbóhùnsáfẹ́fẹ́ ní orí tẹlifíṣàn àti rédíò. A AY ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ sí agbègbè Ìfọ̀n ní ìlú Oǹdó ó lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama kó tó di wípé ó tẹ̀síwájú nínú ìmọ̀ eré orí ìtàgé ní yunifásítì ti ìpínlẹ̀ Delta Ayọ̀ Makùn jẹ́ ìlú mọ̀ọ́ká sí gbogbo ayé nígbà tó ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ Ali Baba Akpọ́bọmẹ̀ tí ó sì kópa nínú ètò pípanilẹ́rìn Gbẹ̀ngà Adéyínká AY jẹ́ aláṣẹ àti olùdarí oríṣiríṣi ilé iṣẹ́ bíi AY Life Comedy Show Corporate World.